يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول ان كنتم إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا wọ́n ní ẹjọ́ ẹni ẹ̀tọ́lọ́rùn wọ́n ní kí nǹkan tí a lè ṣe láti lè paná ìdúnà ilé tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin àwọn mùsùlùmí ah, fìtínà tó ń lọ láàrin àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá ẹjá dúnbẹ̀ díẹ̀ ọ̀rọ̀ lúwa là ń sọ ẹ̀yin náà fẹ̀yìn ti díẹ̀ fìtínà lẹ Yorùbá kí la lè fi dẹ́kun ẹ̀ nǹkan ẹyọ kan náà nǹkan mélòó mo péjọ mọ́ nǹkan ẹyọ kan ni tí gbogbo wa bá lè agírí lórí ẹ̀ fìtínà tán lẹ Yorùbá yìí àwa mùsùlùmí ó jà mọ́ látijọ́ náà àmọ́ tá a bá ti lè tẹ̀lé nǹkan ẹyọ kan ní gbogbo méjì táà bá ti lè gbà fún ìkẹyọ kan ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ohun tó láàmọ̀ síra wa gbọ́lọ ni ìjá mọ́ nǹkan ò ní pé kó ní kálukú wa kájútọwọ́ wa lẹ̀ kó ní kálukú ṣe kí ni kájútọwọ́ wa lẹ̀ tàbá wá jútọwọ́ wa lẹ̀ tán kó ní súfí ó jútọwọ́ rẹ̀ lẹ̀ tẹ̀blígì jútọwọ́ rẹ̀ lẹ̀ sáláfí jútọwọ́ rẹ̀ lẹ̀ alùsúnà àbí jútọwọ́ rẹ̀ lẹ̀ kọ́mọ́ tmt jùtọ̀wọ́ rẹ̀ lẹ̀ nakomio jùtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ẹ̀hán nasfat jùtọ̀wọ́ rẹ̀ lẹ̀ kọdìríyà jùtọ̀wọ́ rẹ̀ lẹ̀ jasaziliya jasabandiya adabi jùtọ̀wọ́ rẹ̀ lẹ̀ markazi jùtọ̀wọ́ rẹ̀ lẹ̀ dari ok ìsọ̀rọ̀ láwà dari jùtọ̀wọ́ rẹ̀ lẹ̀ dárùdára ní ojú ọ̀sí wa mo kí àwọn kàlífà tó ṣùgbọ́n lọ́wọ́ já sí lára fún wọn dàrí ṣe kí ni tàtún ni gbogbo kálukú ó ṣe kí o tí ogun a bá ju tọwọ́ wá lẹ̀ tán káwá padà síbi qala Allah qala rasuluhu qala sahaba ìjáde tán mo pa ọ̀rọ̀ kan lásàmà nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ̀ tán mo ní nǹkan tó kù táwa mùsùlùmí ò mọ jàlé lórí lẹ́nu ó ní nǹkan tó ṣe pé báwọn sàábé ṣe fílẹ̀ ó la ṣe ń ṣe ẹni padà sí wọn kàtí mọ́ra ìgbésẹ̀ yá ayé àwọn sọ̀rọ̀ mélòó náà kí tó náà fi tẹ̀lé ànábi ọ̀dọ́ ọ̀dà ànábi wa irun pípé àjà sí kí ló fà á àyàpá sáwọn ẹran iléyà táwọn ń jà sí torí pé àyàpá sáwọn ẹran iléyà náà kò rí pé àwọn kí ni ó clear àbí ẹ̀kọ́ Se bá lọ gbogbo nǹkan ẹ̀sìn pátá àjàsí torí pé bá ti bá lọ́wọ́ àwọn à ń jà jálàbí àbá àjàsí jálàbí kí ló fà àwọn sàbẹ̀ ò ṣe é agídí ni kálukú fi lọ mẹ́rin wá ẹni tó bá tọ́ tẹ bá ti ka mọ́bì kan á ní ẹ sáwọn sàbẹ̀ ò gbẹran ni ọmọ yẹ̀yẹ́ ni ọ ojoojúmọ́ náà gbẹran tó ojoojúmọ́ náà gbẹran jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bí kan gbẹran bí wọn náà mọ́ bó ti ṣẹlẹ̀ wọ́n kọjá lọ ẹgbàá lálejò àgbáyé lálejò ẹjẹ́ adó ẹjọ́ ẹgbọ́ lọ ejò wá san olórí wọn ẹ̀dákun ejò títọ́ olórí wa a ti pọ̀fọ̀ a ti gbogbo àríṣẹ́ ta ló mọ dúkìá nu yín èmi mọ́ o àmọ́kẹ́ tó lè kẹ́ tó lè ké fún yín ẹ̀yin láàrin náà ẹgbàá lálejò ìtumọ̀ lọ nù ẹgbà ẹ̀yin náà ẹ̀fù wa ní nǹkan ẹ̀ gbẹ̀rún lọ́wọ́ yín wọ́n tún gbẹ̀rún àwọn tó tún dìjà láàrin wọn ìgbà ló dìjà àti gbẹ̀rún àwọn kan ní ìwọ gbẹ̀rún ṣé ìwọ ọdíkànnà àbí káwá kóra adéwájú ànábì ẹ ẹjá kóra ẹ náà wọ́n ti déwájú ànábì ilé ànábì lágbádá ló gbẹran <laughs> ẹ̀tọ́ tí a lè jẹ́ ànábì ni àkùnjẹ́ aburú inna àkọ́mọ́ akọ́sọ́mọ́ alayhi ajran kitabullah arábìnrin ẹni jẹ́ kódà tó tọ́jú tó yẹn mọ́ ń gba owó ìyà lórí ẹ̀ báyìí ó dá lùkùrá nì jẹ́ kébí wọn kẹ́ni mọ̀ kọ́kàn ilé balẹ̀ inú ẹran tẹ́ pa àwọn ẹbí mi náà mú tèmi kémi náà jẹ́ mẹ́ òyàlẹ́yìn ìṣẹ̀lẹ̀ mú mi ìwà tó ti gbẹ́rán táà ń sí ṣọ́ọ̀bù jálàbí tó lọ́gbí jálàbí náà sàábé tẹ́lẹ̀kọ́ ó tí ó mọ̀ dìjà bí ò ní mọ̀ dìjà ara ti ń dìjà nù tọ́ ẹ̀ ń tàṣọ gbogbo lẹ̀ yóò dìjà bí ò ní dìjà torí ẹmu wá lọ́dọ̀ àwọn tẹ́lẹ̀kọ́ wọ̀n nírí mú wá pọ̀kálọ́ ní súnmi bá dúró lórí òun ṣe zúúdù pé kákàn ọ̀rọ̀ àmọ́ ráyé sá tẹ́lẹ̀ pé ìwọ̀nba làmọ̀ bàjà torí yóò kọ́ ìmọ̀ye àwọn sàábé wá fi pé aṣọ wọn wọn ti pa á ti lẹ̀ lọ́nà mélòó ọ̀nà mẹ́sàn-án a ní òkè ó fi jọ tàbí kan ní a máa ṣe zúúdù ọ̀họ́ tẹ́sọ búfú ọ̀n pariwo jọ jímọ̀ jímọ̀ níbo láwọn tàbí ti pariwo tán ṣe kùbùrá ọ̀rí mú wá a ní ọmọ pariwo mọ́ ọjọ́ Allah Allah Allah Allah ó yóò di láà láà láà láà ha ha ha àwọn nǹkan ní ìdíjọ́ nù àwọn tàbí òṣèlú ẹ̀ ìdí dìjà nù tí bá lọ gbogbo tá a mọ́ ń jà sí pátá àwọn tá a ti deviate alimam malik alẹ́ rahmatullah ó ní àlìúmọ̀ yóò lè dá àfi pẹ̀lú báwọn ẹni àkọ́kọ́ ṣe ṣe tó fi dá láti lè ṣe o tá bá ṣe bí ti wọn àmìṣe kínú so solution sọ̀rọ̀ lẹ Yorùbá kò sí wàhálà bẹ́ẹ̀ agídí táwọn èèyàn kan ṣe o yáà àwọn ọpàdà náà bàbá wa yéè báwọn bàbá wa tí ma ń ṣe àà ah, bàbá wa lámúnigun yéè bàbá wa lágége àà ah, bàbá ládárí irọ́ ń pa ẹnìkan kò bá táwọn bàbá ti jẹ mọ́ mọ́ ìlànà àwọn bàbá àmọ́ ṣàpọ́nlé àwọn bàbá àmọ́ ti àkàràmọ́kà Allah fún wọn àmọ́ gbé ipò wọn ga bó ti yẹ ká gbé ipò wọn ga àmọ́ àwọn bí tá bá rò pé á ah, nítawọn bàbá ti wá kódà ìgbà táwọn táwọn sàábé kò bá táwọn àwọn bàbá lè

But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.